sòbébìrà ń túmọ̀ òfin ọ̀nà fún yín àti àwòrán yìí ń tọ́ka ọ̀nà àwọn arinṣẹ̀ máa rọra ṣe máa dúró máa sì jẹ́ kí àwọn arinṣẹ̀ tí ó ti gu ọ̀nà tàbí tí ó fẹ́ gu ọ̀nà la ọ̀nà kọjá.